ló ń bá ṣàwọn jàkadì lọ́wọ́ ìjà yẹn máa pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ jù ọ̀làjú fẹ́ pàṣà ó ó fẹ́ pàṣà ó ó fẹ́ pàṣà ó ẹ̀ làwọn o. ara mi rírí mo rọrí ológo látẹ̀wò ayédáyé ọ̀làjú ohun gbogbo ń dojú rú. ó jẹ́ ká ló máa fẹ́ra wa fún un dédé àkókò yìí ní gbogbo ikíbi tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa nínú wa láti máa gbóhùn mi ketekete lórí ẹ̀rọ dàásùn mi létí kò lẹ́yìn tàbí lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ó kọ́ mi ò tí ì yípadà o èmi náà ni Délé Akínyẹ̀dé Adébísí ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tá a pè ní ọ̀làjú àkàṣà ní ìkànnì Gbádùn ẹ̀mí ẹ̀ Town TV táwọn bá gbàgbé a ó rí mọ̀ pé lórí ètò yìí ọ̀làjú àtàṣà nígbà ìlànà máa ń sọ oríṣiríṣi àwọn ewu àti àwọn àbújẹ́njẹkù pẹ̀lú àwọn ìpalára tí ọ̀làjú ti ń mú bá àṣà àtiṣe ilẹ̀ Yorùbá ní ayé òde òde <laughs> tí ẹ ò bá gbàgbé ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn a sọ̀rọ̀ nípa àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá ní àtijọ́ àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá ní àtijọ́ hmm, àwọn bàbá wa tòye tòye tọgbọ́ntọgbọ́n tìmọ̀tìmọ̀ wọ́n ti fi oríṣiríṣi nǹkan lélẹ̀ tó sì jẹ́ pé àwọn ọ̀ràn wọ̀nyí kò gbúdọ̀ parun ṣùgbọ́n ọ̀làjú ó ti ń ṣe àkóbá fún un a sọ̀rọ̀ nípa bí ó ti yẹ kí ọmọkùnrin ṣe máa kí àwọn àgbàlagbà àti bí ó ti yẹ kí ọmọbìnrin kí ó máa kí àwọn àgbàlagbà ní ọ̀sẹ̀ tó lọ ibi tá ní ọ̀sẹ̀ tó lọ ni pé ọmọkùnrin ó gbúdọ̀ dọ̀bálẹ̀ gbalaja fún àwọn àgbàlagbà kí àwọn ọmọbìnrin sì fi orúnkún wọn méjèèjì kúnlẹ̀ fún àwọn àgbàlagbà ẹwẹ ó yẹ ẹjẹ tẹ̀síwájú lẹ́yìn a ti sọ nípa bí ó ti yẹ ká ṣe máa kí àwọn àgbàlagbà ṣùgbọ́n tí èèyàn bá ń kọjá lọ tó bá rí àwọn olóyè pé ó wà níwájú kábíyèsí ọba aládé tàbí baálẹ̀ tàbí baálé tàbí àwọn àgbàlagbà tí èèyàn bá ti múra tán bí mo ti wà ẹ́ mo ti múra mo dé fìlà mo sì wọ ṣòkòtò àbùbá àti ṣòkòtò gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá àtàtà tí máa wá ní àwọn àgbàlagbà ní ojú ọ̀nà bí àwọn olóyè tí máa rí olóyè kankan lọ́nà tàbí ọba tàbí baálé àdúgbò wa tàbí baálẹ̀ bóò ni mo ṣe gbọ́dọ̀ kí wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin bí mo ṣe gbọ́dọ̀ kí wọn rèé ẹ̀tọ́ ni kí n dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin ní iwájú àwọn àgbàlagbà kí n jí wọn ṣùgbọ́n torí pé àwọn jẹ́ olóyè torí pé wọ́n jẹ́ kábíyèsí ọba aládé tàbí baálẹ̀ tàbí baálé nítorí ẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe pé mo gbúdọ̀ ṣí fìdà kúrò ní orí ibi kí lọ́kọ́ ṣí fìdà kúrò lórí ibi kí n wá dọ̀bálẹ̀ èèwọ̀ ni èèwọ̀ ni èèyàn ògùdọ̀ ọmọkùnrin ògùdọ̀ dé fìlà sórí kí ó dọ̀bálẹ̀ kí olóyè èèwọ̀ ni èèyàn ògùdọ̀ dé fìlà sórí kí ó dọ̀bálẹ̀ níwájú ọba aláyé rárá ó kí ni ìtumọ̀ inú ó ń ṣe àpẹẹrẹ ìrẹra ẹni sílẹ̀ ó ń ṣe àpẹẹrẹ àpọ́nlé fún àwọn olóyè ó ń ṣe àpẹẹrẹ àpọ́nlé àti ìrẹ́ni sílẹ̀ fún àwọn olóyè torí ìdí náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ní ọkùnrin tí a bá fẹ́ kí àwọn olóyè ní ilẹ̀ Yorùbá àáṣí fìdá kúrò ní orí wa àwa dọ̀bálẹ̀ níwájú wọn a ti pín wọn lé pátápátá a ti ṣe àjẹsí wọn báwọn ni bí ìlú ti jẹ́ ní ẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ ń wò àmọ́ láyé òde òní oríṣiríṣi nǹkan là ń rí a ti rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ẹ̀dọ̀bálẹ̀ níwájú kábíyèsí ọba láyé wọ́n ti ń nawọ́ sí kábíyèsí ọba láyé míì àwọn ọba láyé míì wọ́n ti ń tẹ àṣà àtìṣe ilẹ̀ Yorùbá wọ́n ń tẹ̀ ẹ́ lójú mọ́lẹ̀ débi pé àwọn ọba láyé míì gan ní fi ààyè lẹ̀ fún àwọn àrè àti àtọ̀húnrìnwá láti tẹ àṣà àtiṣe ilẹ̀ Yorùbá lójúmọ́lẹ̀ ṣàwùṣàwù àwọn ni wọ́n kọ́kọ́ nawọ́ sí wọn rárá gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí kábíyèsí ọba aládé orí ìjókòó ni kábíyèsí máa ń wà èèyàn tó bá wá kí kábíyèsí àbí àlejò wọn ni ó gbúdọ̀ dọ̀bálẹ̀ ẹni ó rí owó jẹ́ ó gbúdọ̀ dọ̀bálẹ̀ níwájú wọn ni kódà tó fi mọ́ àwọn ọmọ ológun tí àwọn ọmọ ológun ti ń bẹ nínú aṣọ ológun tó bá fẹ́ kí kábíyèsí tàbí baálẹ̀ wọ́n á ṣí fìlà ní orí wọn torí pé kí ni àṣà àtiṣe iṣẹ́ tí wọ́n ń ṣe kò fi ààyè lẹ̀ fún wọn kí wọ́n dọ̀bálẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ ni fún wọn kán ṣí fìlà lórí wọ́n ti pọ́n kábíyèsí tàbí olóyè tí ó tí wọ́n fẹ́ kí wọ́n ti ṣe àpọ́nlé rẹ̀ ni. <laughs> èmi ò ní kú ẹ̀yin ò ní kú àmì ìjọba ìkúdẹ́gbẹ̀rẹ̀ ni o ó kọ́ mi ò tí ì yípadà èmi náà ni délé akínyànjẹ adébísí èmi lọmọ olùkọ tọmọ arókè ògúngun ọmọ ọba fi hàn bari ọlá ará àdé àti títí ìgbà míì táwọn àpàdé tẹlẹ tayọ lórí àkọtún ètò tá a pè ní ọ̀làjú àtàṣà ní ìkànnì gbádùn ẹbí ẹtàn tv nǹkan délé akínyànjẹ adébísí ní ti yí pé káyọ̀ aláyọ̀ kámọ̀dé lódì lẹ́yìn ara wa àlàáfíà ní kọ́mọ jẹ́ ti gbogbo òtún wà títí ìgbà míì táwọn àpàdé tẹlẹ tayọ nǹkan ẹ ni ìyáàfin àkàndé dámilọ́lá ẹ máa gbádùn ìkànnì gbádùn ẹ̀mí ẹ̀ town pẹ̀lú Délé.